الله حرم الخروج على الفتاه إذ قال سبحانه واعتصموا بحبل الله جميعا ولا تقربوا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول الله سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله الخروج على الحكام قولا وفعلا حرام ولا تنسوا يا عباد الله أنكم من الأشهر الحرم الذي الحرام فيه أشد ẹ̀yẹ olùsìn ọlọ́wọ́ ọba ẹ̀lẹ́rọ ọlọ́wọ́ ọba sùhánù káàkiri kọlọ́dé wa ipe títa kú àwọn ẹni tí wọ́n ń darí àlámọ̀rí wa lọ́rọ̀ ni o pẹ̀lú kí yẹn sọ̀rọ̀ wọn láìda pẹ̀lú kí yẹn fún wọn pẹ̀lú kí yẹn tètè fún wọn níṣẹ́ ni o pẹ̀lú kí yẹn lọ lẹ̀ wọ́n ti fi àdínkù bá jà èèwọ̀ ni àgàgà ká má gbàgbé ìgbà wà nínú ọ̀sẹ̀ náà wọ́n tó máa lè wọ̀ èyí tó jáde pé mo tó bá gbé wọ̀ gan-an mo ló lè gbogbo lásìkò yìí ayọ̀ ni mo ti gbóná ìbá lọ́la ẹ̀yẹ lóṣù ọlọ́wọ́ wa ọmọ ọ̀rọ̀ ni ọlọ́wọ́ sọ̀rọ̀ قل إنه لا إسلام إلا لجماعة قلت قلت إسلام أياتك عليها ومسلمي فرمه ثم ما في الإسلام ولا جماعة إلا بالإمارة ولا توجد جماعة تبرز ببركني هذه ولا ولا إمارة إلا بطاعة ولا توجد جلسة الجلول àyàfi ká máa mú nílẹ̀ yẹn. òun lọ́lọ́wọ́ máa tẹ̀lé fi títẹ̀ yóò nígbà tó dodo قلت أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أنت لك الله أنت لك الكتاب عند الرسول على سلامه عباد الله أي رجل الله الله أو أن يبوى حديث عن عباد بن الثانية رضي الله تعالى عنه قل أولي أخاف أو أسيد كلايس لبعض أو أن يوصل يرى يكون olùsíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam òṣèwà sí ìbáṣepọ̀ fáwọn ọ̀sọ̀hárà nínú kẹgbẹ́ sọ níbẹ̀ òun ẹni pé àlékún fi tẹ̀sí wọn lọ bẹ̀rù ọlọ́run bá dọwọ́ rí o ọdọwọ́ rí àtúnámọ́ra ìtọ́rọ̀ kálásẹ lẹ́nu wọ́tọ́ ìmọ̀ àtẹ̀lé àwọn aláṣẹ kátàrà tẹ̀lé ọwọ́ ọmọ ọdọwọ́ rí o wọ́n ìjà àbújá àbẹ̀síyà kódà kọjá síbẹ̀ tó di alátẹ̀yìn ẹrú ni èèyàn dúdú ọmọ ethiopia ni. àdébí sọ́kọ́ lọ́wọ́ àlùfẹ́lá olùwọ̀sàtàrà ọ̀nàmí báyìí nílá fàṣàlìlà ẹ padà rí ìyàtọ̀ ìyapa tó ṣe gbogbo nígbà tó ní àtẹ́lẹ́ bá náà. tẹ́ bá ti wá rí bẹ́ẹ̀ fáàlì ìkùnbí tó lẹ́sìn ọ̀dà àbáyọ̀ nìyẹn. obìnrin pàtẹ́bí sọ́kọ́ lọ́wọ́ àlùfẹ́lá lẹ́ẹ̀kan náà ọ̀pọ̀ àrùn jẹ́ ọ wáyé àti pé ta bá rí àrùn yẹn tí lóògùn dájú fàánì kùmí súnmẹ́tì ìlànà ẹbí dọ́wọ́ yóò wọ́n súnmẹ́tì lókùnlẹ̀ bá ní bọ́sídì àti ìlànà àwọn àrólé tí wọ́n jẹ́ ní ìmọ̀nà alimọ̀sídì yìí láti máa kọjá mọ́ wọn àtú àlehà bí náwà àjẹ́ ìlànà yìí ti jẹ́ sí yóò tẹ̀ yìí mọ́ wọ́n ṣíyá pẹ̀lú àwọn àlámọ̀rí tuntun nú ẹ̀sìn fáìlì tó lábìlì àfihàn ara olùwòwò lọ́pẹ̀lẹ̀ àdádálẹ̀ ìrìnà ni lábẹ́ ilé títakò àwọn aláṣẹ lọ́rọ̀ ní àtúnṣe ni haram ni ọ̀gá ìfọ̀mìnà ni àmọ́ ni rọ́bì ọlọ́run tẹ̀lé ó ní mọ́tò èrò ìdíje ọlọ́run ọba nínú ẹ̀kún náà sáà orí lágbóró la wà tẹ́lẹ̀ ọjà ọlọ́run ti rere náà la wà ń bẹ̀ báyìí ọ̀gá ìka wa ń bèrè rọ̀bì ọlọ́ọ̀tàlá ibi ìjẹ́lẹ̀ yìí rere yìí sábúrú wà fẹ́ àdébí sọlọ́wọ́ àdùnsọ́lá ọ̀dà àwọn oníbẹ̀ ó ń bèrè kí ọ̀dà lẹ́yìn àbúrú yẹn sí eré fún bẹ́ẹ̀ òjijì ọlọ́wọ́ bá níbẹ̀ ọlọ́wọ́ àdùnsọ́lá ọ̀gá ìka tó wà bèrè kí ọ̀dà lẹ́yìn orí yẹn sábúrú kú wà fẹ́ òjijì ọlọ́wọ́ sọlọ́wọ́ àdùnsọ́lá sọ ìkẹkẹ yìí bóun ló ṣe máa rí tó ìpín tó orí bá ra burú akúndé bóun ti ṣe ń jẹ́lẹ̀ òjijì ọlọ́run ní sọlọ́wọ́ ọrụ ó ní yẹkúrú báyìí àìmọ̀ aláwọ̀ alákòóso kan àwọn aṣáájú kan wà ìgbà tí bá lọ náà ọ̀rọ̀ ọdún láyà tàlú nàbí hùdáyà ìlànà mi ò ní jẹ́ lánà lọ́dọ̀ wọn wọ́n láyà tàlú nàbí sunnati sunnati anabi sọlọ́wọ́ àtọ́lá wọn ní tẹ̀lé anabi sọlọ́wọ́ àtọ́lá wọ́n ti tẹ̀lé àwọn ẹni yẹn yọ wà láàrin wọn ìjáàlù àwọn èèyàn kan tó ti fi ọkàn wọn di olóògùn ṣèyàmí ọkàn àti lọ́kàn wọn tí mo bá sọ̀rọ̀ gba àfẹ́ ìtọ́ni lọ́sẹ̀ lọ́lọ́ ọkàn àti ni o fi ìjọsìmọ̀ ní ẹ̀rù ṣùgbọ́n wà lára ìyẹn. Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ àdìsọ́ bá ní wá padà ríru bẹ́ẹ̀ tẹ́sùmọ̀ àwọn tó fẹ́ràn lílẹ̀ àníyàn. Ìwọ́ máa gbọ́rọ̀ sára tẹ́lẹ́nu wàá dẹ̀sí máa tẹ́lé wọn ni lọ́rọ̀ bá gbà kọ́rọ́ gbà. kódà kọ́ máa ti kọ́ máa tù ọ́ ní nǹkan lẹ́yìn kọ́ máa ti ẹ́ níbi wà á kájà mọ́ ẹlẹ́kà ó tún wá gba dúkìá rẹ̀ المهم فاسمع وأدع ìwọ sábà sọ omi bá wí kó o sì máa tẹ̀lé ìmọ̀ òkúté wọn fi hàn níbi ìyáni lábẹ́ pé dáadáa láti lọ́rọ̀ ni o níṣe ni o ìwọ ni òṣèlú ìpínlẹ̀ sọ̀rọ̀ yìí rọ́ọ̀dì ọlọ́run dára wọ́n ti fi dáná sọ̀rọ̀ àtàlà sọ̀rọ̀ àìlè ìnẹ̀kùn sátẹ̀lẹ̀ kọ́ ní báyìí láti àárọ̀ tí mo bá lọ sẹ́ ẹ́ rí àwọn afọwọ́ lágbára lójú náà àwọn aláṣẹ tẹ bá ti wá rí bẹ́ẹ̀ fáfúnni lóru ẹ̀yà ṣe sùúrù ní ẹbí farada hàtà tẹlifọ́ọ̀nì àlàkàwọ̀ bẹ́ẹ̀ ti pàdé ní àtẹ́bí lórí àgàtà ẹ̀rí àwọn olùmọ́sí súnmọ́ rẹ̀ ní wípé fífi fi jọ́ gbé ní àìsíyá ẹ̀rí inú ìgbà wa bí ìtọ́jẹ́ ti àbáwọ̀ anàtúmọ́ni lọ́dẹ ọlọ́ọ̀tara wọ́n ti ti ọlọ́wọ́ sọlọ́wọ́ sọ pé tẹ́ẹ̀fì pàdé ọlọ́run àtúntìtẹ́ rẹ̀ ẹ sábà ti sùúrù ni o fa ìsìn àlà kọ́ torí mi ní màá wà níbi àgàdà wọ́n ti sùnmọ́ rẹ̀ ní pé títí tẹ́ẹ̀fì kú ẹ ti sùúrù yẹn ni obì ẹgbẹ́ sùúrù yẹ ò ní gbèdéke àkókò láti sùúrù fún aláṣẹ tí ń jayé fàmílì ti sùn lọ ẹyọ ìlú ìlú àdàlọ́ àníkàtàkà aláṣẹ lọ́rọ̀ ni àti níṣe haram ni o Abdullahi bin Mas'ud jọ̀ọ́ wọ́n tó ti di ọlọ́run sọ́lọ́ láti sọ́lọ́ sọ́lá ìgbé àníyàn padà wáyé tí wọ́n bá lọ sí àtàrà àwọn afọwọ́ lágbàlójú náà wà lábẹ́. wọ́n mú mọ́rọ̀ tún kírú náà àti àwọn afàfẹ́ kan ẹ máa rà lámọ́ orí kan lára àwọn tó ṣe pé ẹ̀yin tẹ́ ẹ̀mí ní máa kọ́ wọ́n wá ní òjijì ọlọ́run. kẹ́yìn fàtẹ́ àmúrù mọ́ ní ájọrọ kàmí náà dárí kí làtẹ̀dọ̀ fẹ́ fa ẹni yóò tó àdúrà àkọlẹ́dì àlejò. Ìwọ tó bá jẹ́ tọ́tọ́ wà lọ́rùn yìí lọ́yẹ kẹ́ gbé níwọ̀ fáwọn aláṣẹ yẹn ẹ̀yìn kẹ́ gbé sí ẹgbẹ́. Wọ́n tẹ́ sálú lọ́wọ́ àlẹ́dì ìlẹ́kùn. Ṣùgbọ́n tó bá jẹ́ tọ́ sí ọlọ́run jẹ́ lọ́dún. Ẹ wọ̀ káwọn Yorùbá náà máa ń pọpẹ́ sí Yorùbá lè dá fún kọ́. Ọlọ́run lè yọ bọ̀rọ̀ rẹ lọ. Ẹ̀rí torí tó bá gbé mú lọ yarí ọwọ́ padà fún jìyàkúyà náà ni. Inú ẹgbàá wa mi, àwọn ọkùnrin sọ̀rọ̀ ni, rọ́ọ̀dì ọlọ́run sọ̀rọ̀ wọ́n lọ́wọ́ ìwà alábẹ́sọ̀ títí ọlọ́run tó lọ́wọ́ àlùfẹ́lẹ́m ó ti tẹ̀lé àwọn tó burú jù lọ àwọn alákòóso yín àwọn aláṣẹ yín òun làwọn ẹni tẹ́ ń kórira wọn táwọn náà ké sí yín tẹ́ ń sépèlé wọn táwọn náà ń sépèlé yín wọ́n wá nílé òtítì ọlọ́run pé àlè lọ́jọ́ ìjà tí wọ́n fi ká fún ilé ju wọn kọ́ jà sí pépè láàmà sílera wa òtítì ọlọ́run lọ́wọ́ àlùfẹ́lẹ́m ẹ má tẹ òfẹ́ bá wọn já gbogbo àkóso ọ̀rọ̀ ogun gbogbo ẹgbẹ́sì ń bẹ lọ́wọ́ wọn tẹ́ bá lọ wọn ẹ jìyà ní o ẹ má gbọ́ fẹ́ wo mọ àkọ́kọ́ òfin ìgbìmọ̀ sọ̀rọ̀ tọ́ba ti jáde báwọn alátẹ̀yìn láàrin yín ṣùgbọ́n yóò tọ́ba rí lára alátẹ̀ rẹ̀ ó rí kẹkẹ yẹn nípa rí lára àwọn alátẹ̀yìn tiẹ̀ wọ́lá sẹ́ńsì ọ̀rọ̀ yẹn dá ní sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀ma sọ pé yóò ní ndị níbi ọ̀dọ́ yẹn ká tẹ̀lé lórí. nínú ẹgbàá wa òjijì sọ́mọ́ bá ó ní ẹgbẹ́ o ẹni yóò fi bá ń darí àwọn èèyàn ń ṣàkóso àwọn èèyàn èèyàn wá rí ẹni tí darí àwọn èèyàn kẹ́kàn olùdarí yẹn kẹ́kàn bí màá fi ẹ̀mí lẹ́ nínú ẹ̀ńtọ́ bá jẹ́ mùsùlùmí tó jẹ́ onísùnà fáàlì yẹn kára máa yá àti mi máa ti àtìlá. ihun tẹ́tì yẹn ti ń lù yàgbọ́ ọlọ́run lábẹ́ ní kọ́fẹ́ yìí gbogbo ìlà kẹyàn wọ́n là yẹn ti àná yẹn dá mi sọ̀rọ̀ ọmọ àgbàgbọ́ wọn ní tẹ̀lé wọn níbi ohun tó pàṣẹ rẹ̀. àmọ́ àgbàlá máa tọ́jú ní ní yẹn ti yóò fi wọ́n ní arákùnrin náà lọ́ọ́ sábà ní àwọn aláfẹ̀kan pé mi yẹn sálẹ̀ òun ẹ̀ hàkọ̀ ẹ̀tọ́ tí wọ́n fi wá wá ní àpò wá àdẹ̀mú ọ̀ ẹnì kọ̀ọ̀kẹ́ sáwùjọ tí ọmọ àwáyé bẹ̀. wọ́n béèrè ẹ̀tọ́ wa fún wọn ṣùgbọ́n wọn jẹ́ sọ ti wá kọ́ wọn ò sí fún wa fọ́ọ̀mù ọ̀sẹ̀ kúrú náà lóbi já pé súnà òun náà ní ọ̀dẹ̀ ọ̀la súnà òun ní sẹ̀kí ọkọ̀ ojú ọ̀yà náà ní sèpè ńlọba wọtọ ọkọ̀ yẹn lọba ànà ẹnlọba fún wọwọ àyẹkùnú mílíọnù hàlìkì ó sọ fún tẹsí máa parí bẹ́ẹ̀ lọ́rọ̀ fún tẹsí obìnrin kékeré bá ti rẹ́ẹ̀dì kẹtọ lọ dáká láti sábùkù wá tàn àbójìyà owó lórí làrá sábẹ́mi sọlọ́lá àlùfẹ́lá ló fi wá ní lórí ẹgbẹ́ obìnrin tí arákùnrin yìí di anábì sọlọ́lá àlùfẹ́lá ó lè dàgbẹ́ bí ọlọ́ wọ́n fi wá ní ẹ̀tọ́ wọn àwa ṣe fún wọn ṣùgbọ́n ohun tó jẹ́ ẹ̀tọ́ ti wá wọn ò fún wa ó béèrè lákọ̀ọ́kọ́ ìjọ ọlọ́run ò sì béèrè wò ló ń béèrè béèrè fìtínà lélẹ́yìí ìjọ ọlọ́run yìí dúró lọ́dọ̀ rẹ̀ ẹni ìdúsè béèrè yẹn lẹ́ẹ̀kejì òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ máa tẹ lábúrí dúró lọ́dọ̀ rẹ̀ kódà wà nẹ́gbà wọ́n pè ní al-ash'ari al-ash'ari olùkọ́yì ìyẹn lọ́wọ́ àtọ̀ fún arákùnrin yẹn pé ìsúná àrùn wá àfihàn pé ẹ̀kọ́ tàbí ti fi kọ́ wa látàtijọ́ tijọ́ nìyẹn wọ́n bá fẹ́ sọ yíyú yìí tó lọ́wọ́ ó nìgbà tí wọ́n ẹ̀yẹ sábà gbọ́rọ̀ wọn ẹ sì máa tẹ̀lé wọn nípa dáadáa fàìsàn wọn àlẹ́ ìdí mọ́ ọ̀hún mi nítorí pé àwọn yóò jèrè ẹ̀sẹ̀ wọn gbọ́ bá tijọ́ nìyẹn wà á lè tó máa ọ̀gbìn tó àti kí wọ́n lẹ́yìn lẹ́yìn bá ti fi ọ̀yẹ́ kẹ́ tẹ̀lé wọn ẹ̀kọ́rọ̀ yòró ẹ̀rù ẹ̀fẹ́ bí ẹ̀yìn náà lẹ́rù fúnra yìí àkóso mọ́ ní káàdà ìdúrà ẹ̀yìn wọlé fún wọn nígbà tí mo ti rí في مشاركة الله وقوله بعد تكبير الوضوء إليه إن الله هو الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أيها المسلمون عباد الله أطيعوا أمراءكم ولا تخرجوا عليهم أي رسل الله وراء إذا الإقرار إذا ولا تتعلم صلى الله عليه وسلم nípa ẹgbẹ́ àwọn aláṣẹ wa ó dàbí wọ́n sàbòsí òun yẹn sẹ́ni dání sọ bá ń sàkàgbọ́ wọn bóyá lọ́rọ̀ ni àbí níṣe ni báńkà ní ara wa ni ó kí ìṣàn má bàjẹ́ kí ìṣàn má yí pọ̀ kí ìyẹn má tó wá jí àkúyà afọwọ́ abúlé ní abájọ ọjọ́ lọ́wọ́ sálẹ̀ àdúgbò wọn náà lẹ́bi sọlọ́ àtàlọ́ sọlá ìfẹ́ alẹ́ ni yóò tọ́ba kọ́ ìrà kẹsàn nínú ti aláṣẹ rẹ̀ tágbára fẹ́ lọ́dọ̀ rẹ̀ tó kó wá fàdí ẹlẹ́dẹ̀ kó sọ̀wọ́ ya lọ sí sùúrù ni o kó sì fara dà ní o nítorí pé ni yóò tọ́ba takọ aláṣẹ ní kí ẹ̀rọ yẹn kọ́ wọn dáadáa níbi tí wọ́n bá ti láàárọ̀ báyìí wọn ò ní sọ̀rọ̀ ọkàn ọmọ abúgbò àrí tí sọ̀rọ̀ rẹ̀ wọ́n máa bọ́ aláṣẹ bí bá aláṣẹ wọn bu gómìnà ń sọ̀rọ̀ aláṣẹ tí wọ́n aláṣẹ ni aláṣẹ nàìjíríà aláṣẹ àti gbogbo àwọn tó àwọn tó ń pè lálàtẹ̀ ni ẹgbẹ́ pé wọ́n ti ṣe kí ni àpárá àwọn tí wọ́n bá dàpọ̀ sẹ́ni tí ó yẹ ewu àti ọba àtẹ̀dálì. àtẹ̀kẹ́ nígbà wá sí ẹjẹ́ wà lágbára ẹ ọlọ́wọ́ ogun bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ mọlé sùkúrùsù ọjà làmọ́lá. nítorí ìyá tí wọ́n padà jẹ yẹn bọ́yá ló lè yẹ ti wá rọ́ọ̀bù yẹn ti ka gbogbo ní. wọ́n lè ṣe ọ̀dùnkàn كان النبي صلى الله عليه وسلم يقول أديو من خرج من السلطان شبرا ẹni yóò tó bá jáde kó o lè ṣe àṣẹ aláṣẹ ní pọ̀rọ́ọ̀dù tọ́ta kò ní ojú òjú rí ìfẹ́ lọ wọ́n ti kọ́ bá àjá sí pé ń sọ̀rọ̀ ẹ̀yìn àbí ń bu ń sọ̀rọ̀ ẹ̀yìn àbí ń bu àbí ń sọ àwọn ẹ̀dá rẹ̀ láwọn oríṣiríṣi kẹta òye máa ń ó nínú àwọn olùmọ̀ tí lọ nítorí pé ọ̀rọ̀ ní máa ẹlòmíì nìyí tó bá bẹ̀rẹ̀ sí gbọ́ látòrú owó ọmọ kẹ́kẹ́ sí lọ gbogbo bẹ̀rẹ̀ gbogbo fífi ayé rẹ̀ kò ní àlákọ̀ pẹ̀lú gómìnà kò ní àlákọ̀ pẹ̀lú ààrẹ kò sí kíní kẹ̀kẹ́ tó ní ìbáṣepọ̀ pẹ̀lú aláṣẹ yẹ́yẹ́ ṣùgbọ́n kẹ̀kẹ́ tó sọ pé ẹ̀wọ̀n gánàbẹ̀lẹ̀ ẹ̀wọ̀n tó fi tí ó sì ń sinú mídìyà níjọ́ kẹ́ni ó lè sí gómìnà kan kọjá ní ẹgbẹ́ bẹ̀ ó lè lẹ́ẹ̀ ẹ ṣe kílódì ọ̀rọ̀ tó ti gbọ́ yẹn lẹ́nu yẹn ti gbọ́ mẹ́rin nínú. lọ́sẹ̀ ẹni yóò tọ́ bá sàdàpọ̀ aláṣẹ ní ìṣìkọ́rán ní ìṣìkan. ó lè dé ó lè já sí pé yẹn kẹ́ ń sọ àwọn àlẹ́ ìfowó sẹ́ni yẹn ṣe ni. anabi sallallahu alaihi wasallam onínútọ̀ ọba kú mọ́ta ní ìdàkàjà ìlẹ̀jà. ó tọ̀ ó kú síkú ẹ̀ nínú ìgbà wa ni ó ní ẹ máa gbọ́rọ̀ sálá tẹ́lẹ̀ nù ẹ máa tẹ̀lé kódà ọ̀rẹ́ yẹn ló jẹ́ fún mùsùlùmí òdodo ọmọnìyàn tó bá jẹ́ mùsùlùmí nígbà tálàtẹ̀ yẹn ọba ti pàṣẹ ẹsẹ̀ tọ́ba wa pàṣẹ ẹsẹ̀ kọ́ kọ́lá sọ́mù àwọn àtọ́ra àdìgbọ́n lórí àdìnísẹ̀lẹ̀ kódà bá jí àdìtòrí ẹ̀. kẹ́sẹ̀ ló ní ká dá bẹ́ẹ̀ àdìsí yẹn. àbí wùwà tiwa àbí a sẹ̀dá lọ kámásì. Wọ́n á sọ pé ní sí àbí ẹ́ níyà ìyàn faramọ́ e rẹ̀. Ìlànà lọ, ẹ̀yẹ olùsọ ọlọ́run ọba. Nínú kẹtù bí ala ibi aláàgọ́dọ̀ tàkà àwọn aláṣẹ. Kódà bí ó ju ọba kékeré báyìí lọ. Àbá dẹ́kun sọ Rọ́jò lọ́wọ́ tọ́lá. Wọ́n báyà tí ọlọ́run gbà lọ́wọ́ ní sáà fún. máa wá sí Màdínà. àti bí mùsùlùmí àti rẹ̀ lọ́wọ́. Wọ́n la wá fàǹdẹ́bì lálùkáwà àti lọ́lọ́mọ́ àdùnkánlọ́. Nínú àdùnkáwà àti tó ti di ọlọ́wọ́ bá gbà lọ́wọ́ wa, òun náà ní ní kì í gbọ́rọ̀ lọ́wọ́ ni o. Torí mi ní ìdálá tẹ ìgbọ́rọ̀ lọ́wọ́ ni o. Ìtẹ̀lé lọ́wọ́ ni o. Wọ́n sọ fún wa pé ìtẹ̀lé ti ọwọ́ wa ìgbọ́rọ̀ lọ́wọ́ wa. Bí mo ṣàfihàn ẹwọ́ mọ́kẹ́rọ̀ yìí náà, inú ọ̀bá ẹ̀mí ọ̀bá àkọ́kọ́ wà ó náà náà ọba wa ìrọ̀rọ̀ ọba àdébá wa ìtẹ̀lé dọ́wọ́ wa o ìbá sọ̀rọ̀ sálá tẹ̀lẹ́nu wa o ọ̀là tẹ̀lé wa ala kódà ó padà já sí pé àmọ́wọ́ lójú wa jẹ wa lórí. àwọn yóò tún á dára aláàbò yìí pé ni wọ́n gbà dé fún àwọn ọ̀tẹ̀ka àìsè lójú kòrò bí ọ̀tẹ̀ka ṣùgbọ́n yóò tó ọba tẹ̀ka tó ti dé fún àtẹ ọjà láti wà akọ̀gbọ̀dọ̀ kakù gbogbo yóò tó àrùn tó ń rẹ̀ nítorí pẹ́ lábẹ́ rẹ̀ tó nípa bẹ́ẹ̀ sọ́kọ́ wà sọ ilé kódà kan jẹ́ àwọn afọwọ́ lójú inú wọn wa wà á lọ lọ́nà àyàfi tẹ bá rí kó fura ńgbà wá hàn tẹ bá rí tí ọba àṣẹdá tí àwọn aláfẹsẹ àyèfi gbàgbọ́ yẹn tẹ fojú hàn tọwọ ajá ti gba àyèfi gbàgbọ́ yẹn o ẹyin lọ ní ti ẹtí ẹrí ọba nígbà yẹn lè làwọn olùmọlọ ní àwọn tó ní tẹ yẹn kì ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ pa ìlú gbàgbọ́ la láfẹ̀sí. ìkejì ní pí títẹ bá jọ ṣe rẹ́díò sí ìtọ́jà jùlọ lẹ́fì àìrí ìdáhùn yẹn fún wa láyé. ìkẹta ni wípé ǹjẹ́ ẹ lágbára láti pèsè ẹ̀ pẹ̀lú bóun ọ̀sẹ̀ àkọ́tún rẹ̀ ní gbogbo àwọn ẹni tí wọ́n ní mọ́ ìnáwó wa tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá pé ẹ̀sìn gbogbo lára aláṣẹ kò sí gbogbo kẹfẹ́ yẹn gidi tí ọba lòkè ọlọ́wọ́ bá lò kán wọ́n èyí rí dáhùn yẹn mú wa títí ayérayé wọlé tí wọ́n èyí sábà rí mú wa gbogbo kọ́máńtà ta kò bá wọn bẹ́ẹ̀ yọ aláṣẹ nípò wọ́n èyí rí dáhùn yẹn mú wa. ìgbàdàlá ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́ bá òjijì àkọ́kọ́ òun náà ní kéèyàn ṣe àfọmọ́ ìjọsìn rẹ̀ fún Allah ẹni ọba jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ ọdún kẹ̀kẹ́ pọ̀mọ́ ìjọsìn fọlá ọba tó há lọ nígbà tí ń lọ ọgbọ́dọ̀ kò sí kan lé ẹlẹ́ẹ̀kejì òun náà ní munafahatu wulati al-amr ká máa gbẹ̀dẹ̀ sí ha fáwọn ẹni tó aláàbẹ̀rẹ̀ gbogbo àwọn tí ń tagbọ́lá aláṣẹ kọ́ máa láwọn fẹ́ tẹ̀lé sí àfún wọn ni o àwọn asàlàyé kó láti tẹ̀lé sí àbá aláṣẹ ìkejì ni ẹ ìkẹta sẹ́ni mùsùlùmí gbọ́dọ̀ bí ọ̀ní lórí òun ni lóṣù omi ìjàmà kí ẹ wá pẹ̀lú mùsùlùmí parapọ̀ èmi ọ̀dà ti di ti lọ́nà yọ nígbà gbogbo wa sọ pé lágbájá lè darí wa ìwọ má dájú ẹ̀yà lọ́sọ̀ fún ọ lẹ́nu fẹ́ yẹ lórí ìlú ẹ̀yẹ lóṣù ọlọ́wọ́ wa kó o láti ṣe òun là á sàlàyé fún wa alóòtítẹ́ ọlọ́run kò fi wá sínú òun sọlọ́lọ́ àdùsọ́lá téèyàn ní ebi gbá sísẹ yẹn bá yẹn torí ilé ni ẹ̀sán náà dápájà torí ìlú o ẹ ní sàlàyé láti sọ́lá ń sọ fún wa nínú hadith ẹ̀yà lẹ́gbọ̀dọ̀ gádẹ́ ọlọ́run tó ti sọ ọlọ́run tó sọ báyìí pé sọlọ́lá àdùsọ́lá ibi ẹni yóò sọ bẹ́ẹ̀ ṣe ìkìlọ̀ fún aláṣẹ ọbẹ̀ ti nà sí àfún aláṣẹ fa ọ̀rọ̀ kan kọ́lá yóò kọ́má wí lójú táyé o ẹ̀kọ́ tàbí kọ́ wá sí ẹ̀ o àwọn atáyé sálásẹ̀ náà lẹ́nìkan fi kọjú pàkódà àbójútó ló fi ṣe kiri báyìí sẹ́yìn ó bí náà bẹ́ẹ̀ yóò fi bí. òun lọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ń sọ wípé máa ń yalé ẹrù pípọ̀ jù. tí wọ́n bá ń sọ̀rọ̀ ọmọ ìyá tẹ̀ lẹ́yìn tí ò sí bẹ́ẹ̀ ó tún sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn. ṣùgbọ́n ní báwo yẹn máa ń kẹ́gbẹ́ lórí ẹ̀ òun ni ká máa sọ̀rọ̀ gómìnà ká máa sọ̀rọ̀ ààrẹ wọn ò ní gbìyànjú lọ́rọ̀ ẹ̀ tí àwọn ẹni bẹ́ẹ̀ wà ń sọ ń bá yẹn ẹ̀ ṣe kí bá wọn kódà kó sàbúrú tí wọ́n mi lẹ̀ ń sọ ẹ̀ ń sọ̀rọ̀ wọlé inú ẹ̀ nìyí bá tóbi sọ́kọ́ wá sọ́lá ti tú ìwé ọ̀rọ̀ ẹ̀yìn fún wa. òun ni kọ́ dárúkọ ọmọ ìyá rẹ̀ síbi ohun tí ò ní fẹ́ wọ́n á ní òjijì ọlọ́run tó kó o ti ń kọ́ òjijì ọlọ́run sọ̀lọ́lá sọ́lá ní ọ̀sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tí ọba kọ́má jẹ ọjẹ́ ojú táyé àwọn yẹn wá sọ wọn ẹ ọlọwọ bí ọ rẹ wọn náà bá ti sẹ́ fáwọn ará yìí kú lé àwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ àtàwọn ọmọ ilé àwọn ará àdúgbò rẹ tó gbọ́ máa rí àwọn ilé yẹn tó ṣùgbọ́n gbà tó ti lè láǹfààní àti rẹ yẹn. adébí wọn ní kẹ́ni yẹn bá sọ tọ́ba bá láti sọ̀rọ̀ tọ́ba gbọ́ ọ̀dà àti ó sì gbìyànjú nìyẹn tọ́ba sọ tálàfẹ́ ọ̀gá gbà ọ̀nì láti dálé ní alẹ́ ìgbìlá nǹkan wà lọ́rùn rẹ̀ ló ti ṣe yẹn. àwọn ẹ̀gbà wa orí ti tó tún sàlàyé rẹ̀ ni ọ̀kẹ́ bá àwọn àbá ó ti bọ̀ wà pẹ̀lú àbí bákẹ́ra wọ́n korúkọ rẹ̀ ní zayidu bolo kazeem alhadawi sọ̀hábìlì àbí bákẹ́ra yẹn wọ́n ní láti ẹbí balẹ̀ tó ń pè ní ibùdó ààrẹ ẹni yìí wá ń ṣe kótóbà lọ́wọ́ ń ṣe balẹ̀ kọ̀rọ̀ lọ́wọ́ alábẹ̀bẹ̀ ni ọwọ́ awọ aṣọ tó ṣe yí pé aṣọ yẹn pẹ́lẹ́ mọ̀ ẹni tó ń pẹ́ lábọ́ mi láti ẹwà ní ẹ̀ wá lọ sí aláṣẹ wà lúwọ́ ẹ̀ owó ti pẹ́lẹ́ aṣọ àwọn kò kí ìlọ́màwọ̀ yìí Abubakar àwọn aṣọ tó tó bẹ́ẹ̀nu ẹ lọ́wọ́ panu ẹ mọ́ torí ti gbọ́ tó ti tẹ ọlọ́run kan lọ́wọ́ àgbàlagbọ́ báyìí من أهان سلطان الله، ẹni yóò fọ́ máa jẹ pẹrẹ aláṣẹ tágbára ń bẹ lọ́wọ́ rẹ̀ lórílẹ̀ ahana allah ọlọ́wọ́ yẹ yẹ òun náà oníbẹ̀ ń panu ẹ̀ mọ́ wá sí ìkọ̀rọ̀ ní ọkọ̀ sí o ọgbẹ́lọgbọ́n ti bá ń dá o ẹ̀rí ọ̀sẹ̀ ní wọ́n pè ní ọkùnrin náà wọ́n pè ní jùmọ̀n ẹni kárìbì nínú àwọn tí máa ń tata láti ẹ̀ ọwọ́ àlọ́ ọgbọ́n náà wọn sàhábà mo ń pẹ̀lẹ́ ní abdullahi ibn abi awfa abdullahi ibn abi awfa yìí òṣèré náà mo ń gbà yẹn ọwọ́ àsàlámù ọ̀sá báyìí àfáwa bíi léèrè yìí pété ni wọ́n ó ní òun lágbájá yìí bàbá rẹ̀ kọ́ nígbà tí pé àfá yẹn mọ bàbá rẹ̀ ó ní àwọn àzárí kọ́ nípa bàbá òun nínú àwọn sàwárì pé wọ́n ti fa bàbá òun àfáwa fífi lẹ́nu ìdìbò wọn pípé láàánú lọ́ọ̀rù ẹ̀ẹ́dẹ́rì kan ìbí dẹ́dẹ́ ọlọ́kọ̀ máa jẹ́ tàwọn ènìyàn orí ẹ méjì lórí. ìgbà tó wá rí bẹ́ẹ̀ ọgbẹ́ni tá a pè ní ìbùdó jùmọ́ nìyẹn ọwọ́ anílé àzárí kọ́ nìkan ni àbí gbogbo àwọn kàwárí nìyẹn yẹn nígbà tá a fà sípele wọn náà lọ́gbọ̀n ìgbà lórí ọlọ́wọ́ ìsọlá sọ pé tìláàbù náírì ni ni wọ́n ajá inú ọwọ́ nígbà àwọn ènìyàn lè fi ọmọ abáni àti gbogbo àwọn kàwárí tí wọ́n máa ń saka láṣẹ abáni kódà gbogbo àwọn kàwárí ìlú ẹni ìwé ni wọ́n àwọn tó máa ń saka láṣẹ ẹ̀rí láìpẹ́ láì ọkùnrin yẹn wá fẹ́ ṣe ìṣe iṣẹ́ òun saka láṣẹ tí wọ́n sọ wípé bàbá àwọn aláṣẹ òjò á dà wọn ọ̀dà wọn ń sàkóso fáwọn èèyàn wọn kò lọ́wọ́ fáwọn òfìsè kẹkẹ fún ọwọ́ òsì ní í ṣe é. wọ́n ń kówó jẹ wọ́n ṣe jàǹbá oríṣiríṣi fáwọn èèyàn ẹ má gbàgbé pa sọ pé ìtòrí náà ọwọ́ àgbà lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọwọ́ rẹ̀ mọ́lẹ̀ gidigidi ní gbọ́ mọ́lẹ̀ tí wọ́n sọ pé wọ́n máa ṣe fún ọ wí ẹ padà bọ́ ìgbà náà fèsì alátẹ̀lé àbùkù mi sì pẹ́pẹ́ fún yín àfa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn fún wọn ní lọ́wọ́ ajá sí pé orí pé ìbàjẹ́ ń bẹ lára sùlùdọ́ọ̀nù ẹni tí ń já látẹ̀lé tó o sì máa ń pè lè tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ èyí ṣe é lọ́ọ́ bá nílé rẹ̀ ẹ̀kọ́ tá a nẹ́bí kọ́ wa nìyẹn sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá nílé rẹ̀ ọwọ́ akúnirò ohun tó yẹ ọ yẹn tọ́ba gbà alhamdulilayi bí ọba gbà òfin jíjẹ ìdálọ́lá ẹ̀yẹ ń sọ lọ òun làlàyé hadith lọ́pọ̀lọpọ̀ máa ń sì sú yẹn kí ni hadith yẹn sanabi sọlọlá àtàlà sọ yìí pé ọ̀sọ́lù jihad jihad ló fi ń lọ́lá jùlọ òun náà ni kẹ́lìmọ̀tò hakim àyíǹda sultani jáde ìsọ̀rọ̀ òtítọ́ lọ́dọ̀ alákòóso tó fi gbé ń sàkóso àlàyé rẹ̀ nìyẹn o òtúbọ̀ gbé yọ ọkọ̀ lórí rédíò àti yóò mọ ayélujára ìgbésẹ yóò ti gbọ́ ní pé o ti gómìnà tún tèmi ẹ ti gbọ́ ní o tá àrẹ tún tèmi ó lè jẹrọ ó lè tó tọ ó lè gómìnà bàjẹ́ yẹn tó tọ èyí ti bẹ́yẹ ni yóò tún tẹ̀lé sí ha àmọ́ nínú yẹ̀wò ni ẹ̀yẹ ń tẹ ọlọ́ọ̀ba ẹ̀ sọ̀rọ̀ àkókò lóòrùn ìtàkà àwọn aláṣẹ torí o ti fẹ́ lábẹ́ rẹ̀ aburú tó ní tí wọ́n máa fi wọ́n lé àwọn èèyàn káàkiri. bá ń jẹun tá a ń tẹ́lẹ̀ ó lè lé bí o tí àwọn bá sọ fẹ́ nìkan kí jáde. ṣé oúnjẹ ọmọ àwò ilé ni oúnjẹ nínú odò ni ìtaka láṣẹ nínú àdáwò tó lè mbẹ náà ní ẹ̀jẹ̀ lè o ẹni tí ọ̀sẹ̀ tí ó rò lè padà ń tọ̀ nítorí táwọn pàtàkì ni wọ́n ṣe ìṣesí àwọn alátẹ̀mí ẹ kódà tó ń sọ òṣìṣẹ́ àbá fẹnu rọ bí ọba jù wọ́n lè jẹ níyà òun làwọn sọ fún àwọn àbá pé ni pé nígbà táwọn àbá ń pè wá sí òun náà ni ni yìí ọba nípa àbá ń lọ ẹni lágbára ò lè ká wọn ẹ̀tọ́ ẹ kó wá àtúntò nù yàrá ẹ̀sìn ní òtítì ìyé wa yìí wọ́n wí wí wí láti ọ̀sẹ̀ kí là ń fi ó ti dà wá lójú pé máa bá ń gbọ́ omi tí ń sẹ́ lórí àpáta lójoojúmọ́ ní gbogbo ìgbà yóò padà lápá tó nígbà wọn á gbà àfa lẹ ìkìlá wa náà láti léwu wọn á lójú làwọn àfa àtàwọn tó jó ní ilé àbí wọn tẹ̀lé lánàá nẹbi sallallahu alaihi wa sallam tó ọmọlúwàbí yẹn lè bàjẹ́ wọn lè gba dúkìá yẹn olèdè fáwọn ẹni tó gbọ́ ni wọn fi ti olùdarí lápẹẹrẹ nígbà wọn bá kó sọ́jà wa sọ́jà tó lè dá bá dé àgbà ó lè máa gbà pálẹ̀kẹ̀. tí ọba dẹ̀ sí wàhálà kan tí sọ́jà gbọ́dọ̀ ẹ̀wọ́n náà fa kí ni wá. inú àdéhùn jẹ́ ọ̀tẹ̀lẹ̀ ni ẹ inú àdéhùn jẹ́ ọ̀tẹ̀lẹ̀ àìmọ̀kẹ́ ní gbogbo láwùjọ sórí ọ̀rọ̀ láwọn àdéhùn oríṣiríṣi kó lè sì lè yẹ pẹ́rẹ́ nígbà bá ti pé ẹ̀yin àlùfáà ẹni ẹ̀kọ́ gbẹ̀rẹ̀ nígbà tí yìí orí bá ti wá sílájọ ìsámà lọ sí òun lásìkò àwọn èèyàn bá ti kẹ́ wọ́n mú. wọ́n lọ lẹ́nu tó mẹ́ta yìí lọ́kàn ní ọmọ ìyá ń sọ bí áwùjọ jẹ́ tó ibà ṣùgbọ́n àṣùbáàdìkan ẹ̀ bá àbá fẹ́ gbóòrú yóò bá ìwọ òní ti gbé àṣùgbà ìdá ìlòmíjọ ọlọ́run bá gbé ìsìn sọ̀rọ̀ ìyẹn wá fún ajájà lọ sí mọ́ pẹ̀lú èèyàn rí wọn sọ à ah, ìbá kúkú ní ká lọ sí orílẹ̀ yẹn láwọn fẹ́ tó ń darí lọ jáde irú ilé ẹ̀ nítorí ìyàwó mẹ́ta mẹ́rin tó ní ìyàwó méjì àtàwọn ọmọ ẹbí mẹ́wàá tó ń darí ẹ̀. àmírù kéke ní o kò ságbára kẹ́kẹ́ fún ẹ tí wọ́n bá ń sọ̀rọ̀ aláṣẹ òun lẹ́nu ó lè sọ ó lè sọ pé ṣe yọjú tí ò sójà kẹrẹ sọyẹ lọ máa sọ pé bọmí tẹwò wọn ti láàárọ̀ làgbélé òsì ọ nígbà wọn bá lọ yí ara rẹ wọn ní ọmọ yìí kò ti dé ibi tani ọmọ àti yọ jẹ paríparí yà irúfẹ́ ẹni tó ní wá sára bẹ́ẹ̀ ni wọ́n pè lálàtẹ àyè máa ta tẹ̀gbẹ́ pẹ̀lú rẹ lẹ́yìn ọ̀rọ̀ náà àtẹ̀kọ́ ọlọ́wọ́ bá kọ́ wa ọ̀mọ́ ọlọ́run bá fáànù lọ sí ọmọ káàdì ẹni mọ́kùnrin wọlé mìíràn kò sí ti fún nígbà tó kùnú lọ́kùnrin àti lóbìn ìlà ọ̀dọ̀ ọlọ́run wọ́rọ̀ tó lọ́kùnrin lọ́kùnrin tọ́lọ́ bá ní báyìí lọ́rọ̀ rí sábẹ́bí ní báyìí lọ́rọ̀ rí ìfẹ́ kan láti kọ́ yìí á ní ẹ̀kú náà lọ́kùnrin ti yàrá tó mi ní ọmọrin yìí kí ẹ̀wá ló wọ́n fẹ́ tàbí àwọn afá tó ti bá wọ̀nyẹn náà àwọn náà lérí wọ́n kó àwọn gómìnà yẹn tó ti gbọ́ bẹ́ẹ̀ wọ́n yí padà yí padà fún kínní أن يكون لهم الخيار من أمره ثم ومن يعص الله ورسوله أن يؤتى من يعصى الله عز وجل فقد ضل ضلالا مبينا والله وسلسلة نيادة بجد تدرك أعكاد يريكنا بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم بما فيه من الحكم والذكر الحكيم أقول قولي هذا ذكر الله لي ولكم في ذكر الله لي ولكم حرص المسلمين في مشاكل المقام الذكر وقول إليه إنه الغفور الرحيم قوم إلى صلاتكم ورحمة الله تعالى